Foreign Service Institute Yoruba Basic Course Unit 3 Basic Dialogue Dialogue for Learning Uh Uh Ku Ku Irole Irole Ekurole Ekurole ẹ kú rọ̀lẹ́ o ẹ o. good evening. ẹ kú o. good evening. ẹ kú rọ̀lẹ́ o. o o àárọ̀ láàárọ̀ láàárọ̀ sọ́jà láàárọ̀ sọ́jà láàárọ̀ ṣó lọ ṣó lọ ṣó lọ sọ́jà láàárọ̀. sọ la lọ sọ́jà láàárọ̀. Did you go to the market this morning? ṣé lọ sọ́jà láàárọ̀. Did you go to the market this morning?